فالعياذ بالله سبحانه وتعالى أقرب تحياتي إلى جميع الحاضرين والحاضرات ورحب بكم رحبكم بتحية إسلامية مباركة إن شاء الله قال السلام عليكم ورحمة الله وبركاته الله وبركاته آه ليس حتى ربكم الله سبحانه وتعالى الشيء الصلاة كلها أنور محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين الذي في الله سبحانه وتعالى بدني كل ما جاء جاء أتي أعلم وبلغ kí a ṣe láti náà máa bá wọn ara ilé àlẹ́bí àti àwọn àmàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà ìdíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam títí ní ó fi máa di ọjọ́ ìgbéde alkiyama lẹ́yìn náà àkókò tí mo nílè má pọ̀ àmọ́ láti ẹgbẹ́ àkókò pọ̀ wọ́n gbọ́dọ̀ sí gbogbo àwọn mọ̀ṣáré alùpùpọ̀lá pẹ̀lú àṣàfihàn tó àìsà tí wọ́n bẹ̀ ní kalẹ̀ amẹ́rọ̀wọ̀n náà sọ́hánà wọ̀tà ààlà ọba tí ó gbé ní kalẹ̀ dáadáa báyìí ọlọ́mọṣàbá wa sọ ní ẹ̀sán olóore ọ̀gọ̀rọ̀ àwọn mọ̀ṣáré tí wọ́n wà ní kalẹ̀ tí ó pa sábàbí tí mo fi gbọ́dọ̀ mẹ́ta láìsí wọn ó ní pé tipẹ́tipẹ́ ni mo ti máa ń gbúrò wọn àmọ́ ìdílé ẹ̀dá wọn mọ̀ walhamdulilayi lẹ́yìn ní ìmọ̀tì ní ìtẹ́jú mo sọ àlẹ́ ha ìpè ọjọ́ ìlé Allah subhanahu wa ta'ala qadara kí mi ló máa yọ jazakumullahu khairan wa ahsana Allahu ilaykum bí n bá ní máa dárúkọ wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan gbogbo àsìkò ni yóò lọ gbogbo àwọn mọ̀ṣáìkì tí wọ́n sì wà níkàlẹ̀ yìí a rí pé ta bá gbé wèlé tí ẹgbẹ́ wọn a rí pé wọ́n ọ̀nà sọ́nà látọ̀ kó jì ní àbíkálólúwà ní tẹ̀gẹ́ parẹ́ sáàrin wọn àwọn kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala mọ́ṣàbáwà sọmọdé ẹ̀sán olóore ìjókòó tí a wà yìí ilé ẹ̀kọ́ tí wọ́n gbé gbogbo náà kalẹ̀ alhamdulillahi rabbil alamin ìgbà ìgbídé bí ilé ní tí mo rí àwọn alìṣìtọ́ tí àwọn jùmọ̀lá tàjọ́jọ́ mọ̀lẹ́ tí wọ́n ń dá lára látàárọ̀ الشيخ عبد الفتاح صاحب حفظه الله تعالى ورعاه إني أتولى واجب وجهه olùmọ̀ wa ń sọ fún wa pé àmọ̀síkọ́ lọ́dọ̀ ọlọ́run àtàwọn náà ti mọ̀ nǹkan tí mo fẹ́ rí tẹ́jọ́ náà lọ́run táàtì ìmọ̀ súnà táàtì ìmọ̀ bí a ń darí kọ àwọn nǹkan táà a ń rí ilẹ̀ Yorùbá rí táàtì bóhùn ní òpin ìmọ̀ tí kálukú náà máa ń sáré pé àtikémi inú ìbílẹ̀ ṣe pé ń jọ́ náà lọ́run ẹ bá ti wá débi pé òun náà ti lè máa fi kéwú kọrin ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá ní ọkọ̀ọ̀kọ́ sáàtì lọ́pọlọ pé iṣẹ́ ńlá orin kéwú lòun náà wá wo rẹ̀ pé àhá àtàwa náà tẹ̀ ní ti kéwú ṣe iṣẹ́ ńlá amálẹ́ni iṣẹ́ ńlá lórí kéwú lóòótọ́ o àmọ́ iṣẹ́ tó tún kékeré yányán oníkéyàn fi kéwú kọrin torí àìmọye àwọn fòlóòn ní bẹ lábẹ́ kéwú àìmọye àwọn ìmọ̀ ló sùn lọ́jà ti rẹ́rẹ́ tí ó pé èèyàn ó mọ orin kọtán wọ́n jọ bá ń dáàgbò ọ̀rọ̀ mímọ̀ kalẹ̀ akọrin ò gbọ́dọ̀ jáde fóun náà lẹ́nu ọ̀rọ̀ ilé ìfà káwọn àṣìṣe kọ̀ọ̀kan ti wá lọ́wọ́ ìpìlẹ̀lẹ̀ Yorùbá àwọn ẹni tó ṣe pé orin náà mọ̀ ọkọ ṣe pé sáfù àwọn akọrin ló yẹ ká máa tò wọ́n sí àmọ́ nítorí ìròrí iṣẹ́ ńlá orin kéwì yìí ó wá fa ká máa tò wọ́n sí sáàbù wájú àwọn onímọ̀ pàápàá wọ́n wá débi ọ̀rọ̀ mímọ̀ wọ́n wá ṣe bá ti rí wọ́n dájọ́ bó ti wù wọ́n wọ́n dàbí tó bá wù wọ́n nù wọ́n sì fi tó bá wù wọ́n lọ́lẹ̀ níwáyé gbogbo títì ń bẹ lára wọn ò ju orin kéwù lọ àìmọye ìmọ̀ ló kún pa Al-Qur'an àìmọye ìmọ̀ ló kún pa súnà dàlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àìmọye ìmọ̀ ló kún pa manhajì sára tètè ń dọ́jẹ́ èèyàn bá lóun morin tí ó ń kọ pèdí ìjó ní mímọ́ wọ́n gbọ́dọ̀ máa dọ́rọ̀ mọ́lẹ̀ kó lóun náà láìyá àmúrò láti ṣe ìyá àwùjọ wa láti wá ń dúpẹ́ bọ́lọ̀ pé ń dáwọ́ àwọn ẹlòmí àmọ́ ti ṣe báyìí lánàá kódà àmà àwọn ilé kéwù ní ilẹ̀ Yorùbá yìí náà ni láwọn ilé kéwù tó ṣe pé ìjọ tó máa bá bẹ̀rẹ̀ sí ní fásitì sókè tó náà bá lóhun dárùn ìgbọ̀dí ó sì lè kò lè léwu ó wá ní gbónà kan tó máa fi dáwà lágara ńgbà náà ọgbọ́ ẹ̀yìn náà ẹgbà ilé kéwù ti lọ iná ìdájọ iná ìdájọ ilé kéwù tẹ́sí máa fa ṣòkòtò sókè àtìlẹ̀ tí ó jẹ́ ti máa fi irun mọ́lẹ̀ tẹ́wọ̀n pé ẹni bá fi lè jáde ilé tí ó tó bá láyà rú ẹ̀ láyé lèmi pé ó wá dájú pa àwọn ọmọ sọ pé ẹgbàlẹ̀ tí ó yí lọ akọ́bẹ̀rẹ̀ pé wù ni àdúgbò owó ni torí lè tí ó tẹ́yìn ó ti ṣe súnná pẹ̀lú rọrùn ó ti pọ̀ dáadáa ọlọ́mọ́ta ṣe àlékún àgbọ́yé náà fún wa kọ́lọ̀ ń túbọ̀ wá jẹ́ ká gbọ́yé súnà náà kọ́lọ̀ tó wá bọ̀ jẹ́ kó tó wá rinlẹ̀ níbi tí wa dáadáa torí àríkà alhamdulillah nílẹ̀ yorùbá lèmi atẹ́kùn súnà ti fẹ́ ohun ti gòkè kódà àwọn ẹni pàpè mára àwọn gan ti ń jẹ́ ká máa dá bá wa dá pé ọ̀rọ̀

àwọn bàbá tí wọ́n gbé ìsìláàmù náà wá tí wọ́n polówó ẹ̀ bí wọ́n ti polówó ẹ̀ fún wa wàláhì àdìm níjọ́ náà lọ́rùn lánàá ọ̀gá orin náà ni wọ́n ti gbé wá lágbọ́yé sí wọn ó wá kúrò lágbọ́yé wọn nìkan tá a bá dá padà sí reality ọ̀gá orin náà lẹ́gbẹ́ wà torí pé ìgún tá ń gbógún tá ń gbé oòrùn tán ti ń tẹ́bọ́ tán ti ń pè dèbè táwọn kan wá gbé lá ìlàhà ìlàlá wọ ẹbẹ̀ nígbàgbọ́ yé wọ́n ti mọ́jọ́ náà nǹkan ńlá tó yàtọ̀ ni ẹ̀rí pé ń gbà tó di pé àgbọ́yé tó yè kóró dé ẹwọ tó ti ń bì lè rí ó ti ń di pé ìsìláàmù ọjọ́ náà ó wá níbi àwọn àtúnṣe ìkan ẹja tún eléyìí o ẹ̀dàkùn ẹja yọ yíkú o ẹ̀dàkùn ẹja fi yíkú o tẹ̀lé tó wá ń dìjà níwàá kò yẹ kó dìjà káni ṣíṣe láti gbọ́ yé láti pìlẹ̀ pé àgbọ́yé ìsìláàmù táwọn bàbá wa gbé wá fún wa nílẹ̀ Yorùbá bọ́lọ̀ ń ti ní ká lágbára mọ́ bọ́lọ̀ ń ti ní kó yé wọn mọ́ ní òun àtọ́pọ̀ ní òpin èdí ìdébí ọ̀rọ̀ ni a máa ń ní àwọn ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ yán lákòókò tá a wà nílò àwọn ọ̀rọ̀ yìí wà torílẹ̀ Yorùbá ọlọ́mọ́ta bá wa fọ́ mọ́

máàdì ìmáàmì dáàrí ìhìjìrọ̀ ẹ̀dá kùtà ní ìmọ̀ tààrọ ń pè ní ìmáàmù dáàrí ìhìjìrọ̀ alìmáàmù àrẹ̀ a ti ń sọ pé wọ́n fẹ́ bá sí àwọn àgbàlagbà wọ́n fẹ́ wó mọ́lì kíyà àwọn adẹ́gbé láwọn lọ́wọ́ ẹnìkan aláàmùsàlá àríkùnmùsàlá mọ̀ránkọ̀tọ̀lá ìwọ̀bọ̀rọ̀sáàlá ẹnìkan tó ò lè bá sí àwọn àgbàlagbà jẹ́ nítorí pé lópin ìgbà tó bá ti pé ìsìláàmù náà làwọn àgbàlagbà tẹ́bi lọ́lẹ̀ ẹ̀ ajẹ́ pé ń tí kàn máa bá náà ní àtúnṣe àwọn bàbá wa àgbàlagbà ọlọ́run tàbá wa kẹ́ gbogbo wọn tí wọ́n jù lọ àwọn tí wọ́n bẹ láyé àtìkọ̀tà wọn lọ́mọ́ta kó dáa ìgbà wọn dẹ́ ṣe fásíà fún wa tó ń pè ní fásíà aládùbáríkà àpèjúwe mo fẹ́ fi ṣe kí n tó wọ lọ́rọ̀ àwọn akéde bí gẹ́rírí màgàlúbí alẹ́ yìí ní mú wálà láàrínà alẹ́ yìí ní mú alẹ́rùgbẹ́ta ti ṣe ní èyí òun lè gbọ́gbọ́rọ̀ láti ṣe mú gẹ́rírí màgàlúbí wálà láàrínà àwọn bàbá wájọ́ náà lọ́hùn tí wọ́n ń ké kìíní wàláhì oríire náà gbé wájọ́ náà kódà ń ká gbọ́dọ̀ máa ro kan pé àwa tá a bá rò pa ń ké dáadáa lénìí ó ṣeé ṣe táwọn bàbá wọn tún gba aládàá jù lọ kí ló fà á torí pé ńjọ́ náà lọ́hùn tán ń kọ́ wọn àwọn tí ń kọ́ wọn máa rà bí pè dáadáa àwọn yóò wá ń pe pọ́ pẹ̀lú mọ́kúrọ̀dù tí ń jáde bá ti ń pe pọ́ fáwọn bàbá wa èdè táwọn bàbá wọ́ òmà kódà bí èèyàn bá mọ̀ èdè lágbáwá tẹ́lẹ̀ gan bọ́ọ̀dì nínú ẹ̀ nínú ara kìí tó lẹ́sà lọ́tọ̀ ni ó lẹ́sà débi pé awó gbogbo èdè ayé kò síbi tí bọ́ọ̀dì wà nú ẹ̀ láti ń pè ní lóbọ̀tù bọ́ọ̀dì àwọn bàbá wa fẹ́ pe bọ́ọ̀dì mọ́ ti ń wa lẹ́nu àwọn bàbá wa wá ń pe lọ́ọ̀ kí ní ìlú wọ́n ń pe bọ́ àwọn bàbá ń pe lọ́ ń dá sí pé àwọn bàbá fẹ́ pe bọ́ tó ń pè àmọ́ bọ́ yẹn ń di lí mọ́ wọn lẹ́nu ló fi ń débi lóyírí ní mọ̀gàlú náà ń pe mọ̀gàlú náà ń pe wálà láàlú náà àwọn ọmọ àmọ́ ní táwọn bàbá wa fẹ́ pè ìjọ náà lọ́hùn tọ́lọ́hùn ò jẹ́ kí wọ́n rí pè dáadáa látara ń ta akọ mọ́ wọn látara páwọn ná bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́rẹ́ tó bá sì bẹ̀rẹ̀ nǹkan àwọn àṣìṣe díẹ̀ díẹ̀ mọ́ wa mẹ́wọ̀ àwọn míì ní ó dé wọ́n wà tuntun sí dáadáa àwọn bàbá wa tán fẹ́ pè ní àwa pè ìlú ti ẹ̀ka sí ẹ̀dá kò tó yẹ kó dìgbà kò yẹ bẹ́ẹ̀ láti láti pẹ́ fọ́nà pé afẹ́fẹ́ súnà ti ń fẹ́ yìí náà àyíká máa ẹ̀yà àlùfà wa tẹ́ǹtì hafla lónìí gbogbo ẹ̀yìn tá a jọ ń jọmọ kéwú àdìfà ìlú súnà ìlú súnà ẹ dákun irú wàhálà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí àfẹ́ kí ìwé òtún mọ̀ ṣẹlẹ̀ ńlẹ̀ yóò bá mọ́ ó lè pé ẹ má jà á wa ìfẹ́ pásánálítì kọ̀ọ̀kan mọ́ rí ẹjọ́ jẹ́ pé ìfẹ́ tó bẹ̀ lórí wa ó ní kí ni ó yẹ kí ní ìwòsàn lórí àwa kan èyí tí ti ń bọ̀ látàná ìfẹ́ personality làwọn èèyàn gbé lórí ní fún wọn wàhálà yóò tàbátúwá bẹ́ sàtúnṣe yóò tí wọ́n bẹ́ bá sí àwọn àgbàlagbà jẹ́ ẹ̀dàkùn ẹjọ́ jẹ́ pé tí ó wà lẹ́mí wa súnà tí ó wà lẹ́mí wa ní pé àdébí lọ́lọ́run wí kí ni pé wí ilá ìlẹ́bí wí bóò làwọn tàbí àdébí ti sọ yí ọlọ́mọta àti ọ̀ká mi ti wà lọ́rùn èyí nǹkan kọjá pé mo fi fìfún náà mi hàn pẹ̀lú dáadáa nínú ìpínlẹ̀ àwa ni àwa sọ̀rọ̀ ń pa aláàkọ́lọ̀ ìfọ́sọ̀rọ̀ tí màdá àkẹ́lẹ̀ sọ̀hábà tí ká wá sí àlàyé ìfọ́jú wẹ́wẹ́ nípa ọlá tí ń bẹ fáwọn sọ̀hábà ìjòkó tá a wà yìí àwọn tó lè ṣàlàyé ọ̀rọ̀ yìí tèmi lọ kọ́kọ́ lòó yìí wọ́n ti lẹ́nì fún ọ̀gbọ́dọ̀ máa ti fájúwá sí ìmọ̀mù mọ́lì yìí ń bẹ nínú Màdínà àmọ́ mo rò pé nǹkan tí ó bí ọ̀rọ̀ yìí ni pé àwọn òjò làásìkò kan lọ lórí ọ̀rọ̀ yìí pọ̀lá ìràbẹ̀ nínú ọ̀rọ̀ tí ó sì yẹ bí làásìkò lọlé lórí òun ni ọ̀rọ̀ àwọn sọ̀hàmà kò yẹ kó dìjà kò yẹ kó dariwo kò yẹ kó ti dìjì náà torí gbogbo nǹkan tá a bá fẹ́ rò pé àpọ́nlé ló ń jẹ́ lónìí gbogbo nǹkan náà pátá jẹ̀mọ́ wallahi àdìyàn tábàrò kó jẹ́ àpọ́nlé fún Islam àwọn onísábàbí rẹ̀ àwọn sọ̀hábà àmọ́ kí ló ń bí ìjà kí ló ń bí ẹjọ́ ó ti gbé àfúrá ní ohun ọlọ́run má ti jẹ́ kó mi ó tẹ̀yìn ìbọn ìdí àwọn sọ̀hábà ni wọ́n lọ́ọ́ yà tàbá bẹ́ẹ̀ sọ òpin ọlá tàbá ti yọ àwọn ànábí ọlọ́run tán àwọn sàhábà lókàn tàbá ti mú àwọn ànábí ọlọ́run tán àwọn sàhábà lókàn àwọn nínú àwọn àpò ní ṣòro ìṣàlẹ̀ nínú àwọn ṣòro aṣọ ìṣàlẹ̀ ìgbà jẹ́bi kọ́ìlù náà ṣe kọ́ ní àwọn sàlàyé lọ sàlàyé lọ àwọn ní kọ́ìlù náà sì já ànábí wí yìí ẹ má rò pé bí hálì nílùú mọ̀ ní wí o ìyẹn ni pé kọ́ìrù náà sì bá àbẹ̀lẹ̀mìyà kọ́rì tàbá ti mú àwọn ànábí ọlọ́ọ̀tán bẹ ní sẹ́ńtírì kọ̀ọ̀kan ka kọ̀ọ̀kan fún òtán àwa mú gbogbo àwọn ànábí ọlọ́run àwa ó wá kú àwọn èèyàn tán ti wá ń lórí ayé látòrí ànábì wa Adam alẹ́sàlátò ìsàlá tó fi wá tó rí àlùmọ̀ sí wa yìí wọ́n lẹ́ni tẹ́ ẹ̀ gbé síwájú àwọn sọ̀hábà àbẹ́ẹ̀rí mọ́ nítorí pé iṣẹ́ tọ́pọ̀ ń lò wọ́n fún gbogbo àwọn tó jẹ́ sọ̀hábà fáwọn ànábì ọlọ́run tó síwájú wọn hàn níwẹ̀ yìí àwọn ń gba ìsìláàmù ń lọ́sẹ̀ ń gbà á àwọn dúró ti islam níjọ́ tí wọ́n dúró tí bí ẹni tó dúró tí tí ó pa ní ìmọ̀ ọlọ́run tí wọ́n ń bẹ lára wọn ni pé bí wọ́n ti wá dúró tó tó yìí wọ́n dúró ń torí àǹfààní ayé kò sí tọ́bí wá kọjá ojú ilé ọlọ́run àwọn ìjọba nǹkan fún wọn láwọn àjòjú ìjẹ lórí eléyìí àjòjú ìkan náà àmọ́ tí a ní ká tó lọ sí mo fẹ́ ní gbogbo òdòkó ìlú pé tẹ́lí gbogbo ẹ lọ́dún ń dá wàhálà rẹ̀ o ní pé àìmọ́ tálà mọ̀ pè ní sọ̀tà bí ó ti ń dá wàhálà rẹ̀ nù. tẹ́lí tá a bá ti kó pé ẹ àwọn tàbí àdínábí oná làwọn tí ń sòkó tì í tó bá yá tẹ́ ẹ bá fẹ́ ni tí ń wíwú ẹ lẹ̀ yóò padà fi àbúlà ábì gan ọmọdún tàbí àdínábí yóò sì kí àbújá ábì náà wọ́ bẹ̀ẹ́ lónìí tó ní gbogbo wọn náà ni wọ́n ń jòkó tì ìgbà kan lẹ́bà àdírẹ́sì ẹ̀ ó ní ẹ bóyá àwọn tí wọ́n ń jù òkó sí alcohol abúlà hábì náà tọ́lá kí Allah subhanahu wa ta'ala ní tàbátí àdá àbí láhàbí wọ̀dẹ́bù èyí tí ń bẹ níbi tó ti tà alákọ̀ wájú ànábígbà ànábígbà wọ́n ti kẹ́lọ́ ti ṣàhádà ṣe níbẹ̀ ló ti sọ pé tábàlágà ya Muhammad níbẹ̀ ló ti sọ kí ló bá níbẹ̀ ṣẹlẹ̀ ìdáàmà pè ní asọ́háàdì agbọ́dọ̀ máa asọ́háàdì ìròyìn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbọdọ̀ pàdé láàrin sábà pè ní sàárì ànábì ó jẹ́ ní tó méjì ànábì ó wá fojú o àbí òfojú rí lọ pọ́ fojú rí àbí òfojú rí ni pé torí ń bẹ́nu àwọn sàárì ẹni tí ò rí na ohun òfojú rí yìí kò máa bá ti rí àbó àkọ́kọ́ nìyí ẹni dáàbà tó ní sàbí àìlẹ́bí ẹni kéjì dáàbà pè ní àìkan kéjì dáà gbọ́dọ̀ rí lára ẹni dáàbà pè ní sàbí àìlẹ́bí ní pé lẹ́yìn kó là kí àdínẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó gbọ́dọ̀ tún jẹ́ pé ó ní kó mọ̀bẹ lára rẹ̀ mọ́kùnrin méjì ó gbọ́dọ̀ jẹ́ kó ní ìmọ̀ ní pẹ̀lú àìlẹ́bí ṣẹ̀gbẹ́kálẹ̀ tó ní ìṣàìlẹ́bí nìkan la fẹ́ sọ ní àbújá àríjúwọ̀ rẹ̀ báwọn àmọ́ kí ló yọ wọ́n fún òníbẹ̀ nìtì ó ní pé mọ́kùnmínà bí yìí ó ní pé àwọn mìtì ànábì ni wọ́n gbọ́rọ̀ ànábì ni wọ́n bá ànábì jòkó ni àmọ́ wọn ní ìmọ̀ ni àmọ́ àwọn bá ń pè ní sọ̀hábí àwọn ti dínú ìjọ náà wọ́n ní ìmọ̀ ó dínú ìgbésí gbogbo ẹni dábàá ti pè ní sọ̀hábí ló jẹ́ sí gbogbo ẹni tẹ bá ti rí tó bá ti gbé sọ nǹkan kan pa àwọn sọ̀hábí a mọ̀ bí pé táwọn ẹni tí ròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí pàdé lára wọn tó bá ti ń láwọn náà ní ẹ̀fúra tí ó bẹ́ wó ìsìláàmù ní ìwà mọ́nà tí ó gbégbà ló wá rú fáwọn sọ̀hábí ní ilẹ̀ tó rọ̀ tó lè gbà wọlé nǹkan ẹlẹ́ẹ̀kẹta tá a gbọ́dọ̀ rí lára ẹni kó wá jẹ́ pé ńgbà tó jáde láyé náà orí ìgbàgbọ́ yìí náà ló tún lé lórí kìí ṣe kó fi bẹ̀rẹ̀ nígbàgbọ́ ó wá dá ó wá dọwọ́ parí oyin padà kò wá kú lórí ẹ̀ kódà àwọn ẹlòmíì tọrọ wọn já sí pé wọ́n fi bẹ̀rẹ̀ nígbàgbọ́ lójú ayé ànábì àwọn aláwọ̀ òṣèmọ́ ìgbò tó yá àwọn tí wọ́n láwọn jẹ́ ṣe padà nọ́bìtì jíjáde láyé àwọn àfáà ti bẹ̀rẹ̀ sí ní ìbámọ́ra wọn lẹ́nu pé ìwé léyìí káàkiri bọnú sàábé ní àbíyájọ́kú àwọn nínú àwọn tààwọn náà nínú àfáà ní ẹjọ́kú òun torí pé táàrínẹ́bì fi jáde láyé èso ìgbàgbọ́ mọ́ àrínẹ́bì jáde láyé lẹ́ni táàrínẹ́bì ní kéfèé ní kì nígbà àbúgbà kéde lótó nígbàgbọ́ Ah, ẹ má ka fún ara àwọn tàbí àjẹ́bí nínú àwọn tábì ní yẹn kà fún. a sì láwọn tí wọ́n ní a lópin ìgbà tó ti kọ́kọ́ fìgbà kan nígbàgbọ́ ó sì ní ìjàjẹ́bí lóòótọ́ kúkúrú tún wọ́ láàrin àmúpadà tó kú lórí ìmọ̀ ẹjẹ́ àwọn kàákùn kò tẹ̀sí pọ́rọ̀ yìí ẹjọ́ ń bẹ lórí ẹ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn àlùfáà tí lọ́mọdé àbáwá ti dára fún àwọn àlùfáà jẹmọ́ ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ẹni tí ó ìgbẹ́sẹ̀ ẹ̀ta ìgbà tí wá pé lárẹ̀ tó ti kú sórí mímánì tó dẹ̀ lẹ́kọ́ yá ànábì kó tó kú ó mìtà ànábì kó tó kú ó gbọ́rọ̀ ànábì bá ànábì tó jáde láyé ó sì nígbàgbọ́ látọjú ayé ànábì ó wá kú bẹ́ẹ̀ inú ẹni bá ilẹ̀ máa sáábé ní owó tọ́bá láwọn òun ànábì wá ń sọ pé kọ́yìnrù náà sì kọ́ ní àwọn òun láàmọ́ tọ́ka sí àwọn tá a ni wọ́n ti jẹ́ wọ́n ti tó dáa ọlọ́run mọ́tà bá wa yọ ní sàmọ̀ sọ̀hábì àdébọ̀ àmàhàmù ọlọ́run yọ wá bọ̀ àmìhù ọlọ́run mọ́tà bá wa yọ ní sí wọn. jọba mùsùlùmí ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí kò wá síṣẹ́ tí ìyá àti ìyìn ṣe àwọn tá a gbọ́dọ̀ kọ́ fi mọ́jú àwọn tá a lè lò kò sí náfìlà tá a lè yàn kò sí irú àwẹ̀ tá a lè gbà kò sírú àbùkárù tá a lè ṣe kò sírú ìlùsìzáàmù súnà tá a lè ní ìlùsìzáàmù tó lè jẹ́ ká ní ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta dára kò sí kódà èmi ni mo wá yẹ ìsìláàmù gbogbo bí tó ń pè ní ìlú lọrin káàmọ̀ ohun èmi ni mo yẹ ìsìláàmù gbogbo tó ń pè nílẹ̀ Yorùbá ọ̀pùtẹ́ èmi ló ní sábàbí islam gbogbo nàìjíríà káńsà dédè ẹwà bá ń fagún kódà islam gbogbo ayé mo ní impact lára rẹ̀ ọkù iṣẹ́ o àlọ́ ọkù iṣẹ́ àmọ́já náà sí ọ ní ọ ìjọ tiẹ̀ gbọ́ wà nẹ́bì yìí kó wà nẹ́bì ó dé sí ìgbọ́ rẹ̀ ẹ lóòótọ́ ìrìnkì ẹ̀fú wà nẹ́bì ọ̀nà méjì bá nẹ́bì gbàgbé ẹ̀ ọ̀dámọ̀ kankan mọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn sọ̀hábí àlẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam tá a bá gbé ọjẹ́ gbé àwọn àtàjọ jẹ́ bákan náà ọlẹ̀ jámọ̀ nǹkan wò tá a bá gbé ọjẹ́ gbé tiwa a lè mọ wọ́ lókè lókè tọ́hún kó o àmọ́ ń jọ tá a bá ilé ti gbé ẹjẹ́ gbé àwọn sàbí ànábì kódà ó tún bùkù ká ní bí ìgbà tá a gbé ẹ̀fọn sẹ́gbẹ̀ẹ́ tírèmì ni ká ní nǹkan míì fún bẹ tó kéré ju ẹ̀fọn lọ tí nǹkan míì fún wá ń bẹ tó tóbi ju tírẹ́ẹ̀nì lọ àbá ní kọmpíẹ́tì ìgbà ìṣẹ́ láàrin ìwà àti wọn àwọn sọ̀hádà lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam kẹ́rí ọ̀gá oríire tó ṣe ó ní ìgbàgbọ́ tán ní tó wá papọ̀ mọ́ fífojú gẹ́rẹ́ àyẹ̀mí táwa kù lórí ẹ̀ ọ̀gá oríire wọn ni. òmòfin àgáàrú wa ò lè ríwẹ́ náà bílà wa ò lè ríwẹ́ ìsúnmọ́lọ̀ wa ò lè yíwẹ́ kánáwó wa kò lè yíwẹ́ ẹwà nígbà Muhammadu sallallahu alaihi àwọn sọ̀hábí méjì gan ọ̀rọ̀ ti bí ọ̀rọ̀ láàrin wọn kọ́rí ilé wàlí àti Abdurrahman ibn Awf Abdulrahman gba ìsìláàmù àmọ́ níwájúwájú ọ̀rọ̀ wá ti bí ọ̀rọ̀ ní kọ́lìdì bá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kan tí ó tọ́ nípa Abdulrahman gba ọ̀rọ̀ làjọ́bí gbọ́ àwọn eléyìí ti ń bá mi ṣiṣẹ́ bọ̀ ọjọ́ ti pẹ́ tàbí bá ń tọ́ ọmọ inú pé látà àṣàrù ẹmọ́ àwọn tàbí ìlú ànábì tó wí lẹ́ẹ̀kejì ibi mo wá lọ nígbà lọ́bí wá ní ìlàwó amúfàkọ̀ áhàdùkùn subhanallah ó ní bàbá rẹ̀ ní kọ̀ọ̀kan ní yí ó wá bẹ́ náà kan alàgbà ó bẹ́ náà kan ó wá náà tó iná sọgbọ́n àwa tàbí tàbí lẹ́ni tó ná tó tó yìí máa bá láwọ̀ múdà áhàbì ní wàlá àjàṣùbà múdù lọ́dọ̀ àwọn àlùfáà ní ké lọ́dọ̀ àwọn àlùfáà wa lọ́dọ̀ ní ká fi ọwọ́ méjì báyìí káwá sí wọnú rẹ̀ jù àbá sí wọnú gààrí àbá sí wọnú àgbàdo anábì ní kódà wàlá ẹni ó lówó tó kìí ṣe ilé ayé ìrẹ́ ti wà mọ́ kódà ó fún àwọn tó ti lówó gbẹ̀yìn láyé ẹgbẹ̀rẹ̀ mọ́ owó lùtàn pé tálẹ̀ lè wíwé ní ẹni bá ní tó tó bẹ́ẹ̀ ní ohun àbẹ́bìnrin wá lẹ́rù yìí sójú ọ̀nà ọlọ́run èmi àti ìmọ̀ kò ká lẹ́rù sójú ọ̀nà wá kó títà ayé kan wá ti ọwọ́ rẹ̀ yọ kan báyìí ó wá ti wọnú gàrí sábẹ́ mi wá wo alẹ́ nípa ó wá fún gàrí ẹ̀kúnwọ́ kan bàbá wa déwájú ọlọ́run pé kílẹ̀ yìí méjèèjì jọ wọ̀n sọ́rí tàbí tó fi gàárì ẹ̀ fún wọn kàn ṣe sàárà ọ̀wọ́ àmọ́ òun wájú ìwọlọ́sì náà òkè tó tó ṣe oṣooṣù ní gúrù èdè ní dọ́là o kèé tó ní náírà o ní tó tó yà ń sàjẹ̀ wo ẹ̀dá kò kí ló sọ wọ́n di bẹ́ẹ̀ iṣẹ́ tó ṣe ni iṣẹ́ tó wọ́n ṣe ni. Sewari jẹ́ bí wọ́n ṣe yí ọgọ́rọ̀ àwọn tọ́mọ láwọn ń fún ìsìláàmù lẹ́yìn tẹ́lómi ìbáfẹ́ mọ́ fi rẹ̀ wọ́n sàábẹ́ àdáyé àfún rìjálò wà náhánú rìjálò ìwọ gẹ́gẹ́ bí sáàlú ìwọ wájú àwọn ẹ̀wọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n gán mọ̀ pé nínú ọkàn rẹ̀ ìwọ náà sì máa ń fa ní ayé díẹ̀díẹ̀ tó lábẹ́ rẹ̀ ẹjẹ́ mú àpòjú ètí mo ní mo fẹ́ mú wálé ẹ̀ka abdulrahman nahar àdébí àdébí bukhari lọ́dún kan abdulrahman nahar lè lẹ́yìn òkú àwọn àti oúnjẹ kan wá oúnjẹ náà wá ní ìtumọ̀ díẹ̀ ìtumọ̀ díẹ̀ náà ló jẹ́ oníhùn ìtumọ̀ ní ìtumọ̀ dáhùn mọ́jú wá gbóúnjẹ ojú wájú àpọ̀ràmánì ìbìnà ah, àwọn akọlọ́bà àjọ́lú sáwọn sàhábí àgbẹ́gbẹ́ wọn bẹ́ẹ̀ lọ àpọ̀ràmánì ìbìnà àwọn ti ṣe ìṣẹ́ ẹ̀kún ó wá sún ẹkún yìí ní kíkà kíkà wọ́n wá súnmọ́ pé à ah, tí ò sí oúnjẹ lásán la gbé wájú ah, yìí ó ṣe kí ló bí ẹkú ìgan níbẹ̀ ó ní mo ń wo ìsìláàmù tí ó bá mi dé pẹ́ ẹbí ń pọ́n mi létò yìí iṣẹ́ yìí àwọn tààjọ́ sí bẹ̀rẹ̀ pọ̀ ìgbà tí ó wà dá ọjọ́ náà nǹkan ọ̀rọ̀ amẹ́lẹ̀ kan ní àwọn tó dá mọ́ ó wá dárúkọ fún Mus'ab ibn Umair Mus'ab ibn Umair ọ̀dọ́ ni ó wá jọ ọmọ ọlọ́lá tó ṣe dé àwọ̀ ara rẹ̀ báyìí bẹ́ẹ̀ bá ti rí ẹmọ̀ pọ́dọ́ láàrin yìí àmọ́ ní tó náà tó ju iná fún Islam ó ní bó ti ju ilé ayé lẹ̀ nítorí Islam ó wá ní bí mọ́sáàbí ti rọ̀kọ̀ mẹ́rin bó ti yọ́nú sí fún òun jìyà fún òun rí ìnira nítorí òní nọ́mbà wá dà lẹ́yìn ní kótó tó nìkan sọ̀pọ̀tì ẹ̀gbẹ́ ló máa lọ sí pàṣẹ lọ. ìmọ̀ wá pàṣẹ yìí tán wá pa lọ báyìí iṣẹ́ ìlàgbọ̀ àmọ́nìyàn ó fi wá rántí. wọ́n bá ní a ṣe wàhálà lórí ìsìláàmù iṣẹ́ tí mùsùlùmù ṣe èmi ò ṣerú ẹ̀. àwọn nínú àwọn àlùfáà ní ọ̀rọ̀ dábìlà àmọ́nìyàn ó fi sọ yìí náà bàbá tún padà àtijẹ́ tóun náà ṣe ẹ̀ẹ́dẹ̀dẹ̀ máa wá nígbé tá ń wá jíjẹ́ ẹni wà ń wọ̀ kí irun mi nì tí abdulhamani bin awf sọ òun náà tún sọ bá wà ló hàn torí òun náà ti jẹ́ àmọ́ òun tún wò pé mùsàbù ṣiṣẹ́ lòun ó ní tọ̀ mùsàbù tó wá ṣiṣẹ́ tó wó ti ṣe tó jọ́ mo nílé ọmọ lọ́nà yìí níjọ́ tí ó wà jáde láyé àwọn ilé afẹ́ ṣe mùsàbù ó yẹ fásọ́gbó bá ti mọ́ fásọ́gbó òkú oníjọ́ náà wá wá gbogbo aṣọ àrí nígbà táwà ara sọ sí lọ́rùn rẹ̀ ní a lò nìbó látorí lẹ̀tẹ̀ bá yọ lẹ́ láwọn kan bá ní ẹfà ẹfà ẹfà kó bú rẹ̀ níbi àwọn ń fa aṣọ kó lè bú múta bíbínú orí ní láwọn tó wà rò pé kí láwà ti báyìí lọ ní níjọ́ náà pé tí è bá ṣe wàhálà tán wà ní àhá ṣé kò wá sí ẹ́ṣọ́ aṣọ kankan lè fún wa kò sí náà ní tó bá wà ní bẹ́ẹ̀ kákan lọ́wọ́ mú kan náà ní bẹ́ẹ̀ ìbò kò sí ìgbà náà bí ó wà mú mọ̀ràn wá ànábì ní bọ́rọ̀ bá wá rí báyìí orí òun fásọ bò bẹ̀bá wá gbé inú tẹ́ ní wá bí ewé kan ẹ̀ Abdulrahman bin Awf wa ni wọ́n sáàbù adúrúṣẹ́ mùsùlùmí ń jọ àti àràṣọ bò ẹ̀jẹ̀ rẹ̀ ewé láti bò ó. Ìsìláàmù kẹ́yìn lájọ ti wàhálà lé lórí. Tọ́ tẹ́nu ìsìláàmù ọ̀hún náà lẹ́ẹ̀tí wá ń gbádùn oúnjẹ tó rẹwà báyìí lẹ́ẹ̀tí wá ń gbé wá fèmí náà ó wá mú ilé ìjàjà rẹ̀ pé ó lẹ́rù tí wọ́n ń bà méjèèjì ṣùgbọ́n ni pé irú oúnjẹ tẹ́ ẹ gbé wá yìí ṣé kìí ṣe pé lára àwọn ìgbádùn tá a fẹ́ lọ rí gbádùn lálìjọ́n náà ṣé kìí ṣe pé díẹ̀ nínú ẹ̀ o lè mi ti ń gbádùn látàyé táwọn mùsàlù ìlú ẹ̀ gbádùn yìí nítorí ẹkùn Abdulrahman ibn Awf tí ọlọ́mọta àfúnjẹ wà wọ́n ẹjá kó gbogbo àwọn tọ́láwọn ṣiṣẹ́ ìsìláàmù lè ní ẹjá kó wọ́n jáde yìí níjọ ọba lọ́dọ̀ bá tẹ bá wà débi gan kan wá níjọ á àbá arìnrìnpẹ̀ wọ́n gbìyànjú gan-an wọ́n wá gbé ọkọ̀ 2022 tẹ̀lé 2021 láwà yìí àti 2021 náà tí wọ́n ti ọkọ̀ 2022 àwọn agbé latest 2022 bó wá jẹ́ Toyota Highlander àwọn agbé wá fọ́ pé á bá ọlọ́gbọ́ta bá wá sanyé ní ẹ̀sàn olóore dákun ìwọ náà mọ́ra rẹ̀ jẹ́tọ́ fi ọwọ́ tó fi ìlọ́gbìn ìdí náà fọ́lẹ̀ lómi yọ wọ́n ní ẹ àbá sí ìgbà àmá kó máa rí bá mi ẹgbẹ́ wọnú ọgbà ọwá padà gbá àbọ́bà oúnjẹ lásán oúnjẹ lásán ló pé bọ́dùlà mọ́dùlà ó kò ní ṣokú sí ẹkún ẹkún ẹkún tó mú omi dání ẹkún tó mú omi dání pàdé láyé àwọn tàbí ìṣẹ́gbẹ́ ìṣẹ́gbẹ́ kó ní ká ti kú lọ ìmọ̀ ara rẹ̀ wọ́n jù wá lọ ilé mọ́ ni ẹja tó lè kàn sí wa káàlì mọ̀ sí àníwọ̀n ìṣẹ̀gbẹ̀ wa bàbá ńlá fún bàbá wa àwọn tàbí ìṣẹ̀gbẹ̀ ẹwù ìṣẹ̀gbẹ̀ àlùfíṣọ́ ìwà ìmẹ̀rẹ̀ ọ̀ṣù ẹ̀rá ti fi a ti ṣe àbúgbàkì mẹ́ àkòlémọ́ pàmílẹ̀kùn pé ẹ́ ṣe rí mọ́ ìyí ní ìṣẹ̀gbẹ̀ lára tó wa dá. Adẹ́wà Muhammad sallallahu alaihi inú ṣe ìṣọ́rọ̀ lọ sí àjọ́jọ́ làkùsọ́ tó wá sí ìrìnrìn ọ̀sùn lọ́sánmà gbogbo ẹ̀ náà wájẹ́ láàrin bá tú ìsáìsẹ́ká ló kí àṣùbá ó sì dòru ní bá ń pàdé àwọn kèbèrè àpẹẹrẹ tí wò ní sánmà ní kí ń bọ̀ sánmà ti wo sàmárù sí máa ń túnmà olúwù àbí sánmà ti jẹ́ sàmàwátù sábò àtọ́mà méjèèjì pẹ̀lú ti ń bọ̀

àbúgbàtí ìnáwó gbọdọ̀ gbọdọ̀ eléyìí fún náà mọ́ mọ̀ pé ìtàdé sọ fún láti jọ ìṣọ́ wá ní àbọ́ rí àwọn tàbí wọ́n kọjá lẹ́rọ̀ Ṣẹ́rí súnà ìlòní ilẹ̀ alọ́jẹ́ súnà àjọ́bìnrin pẹ̀lẹ̀, òun náà sáwò pé àpò kàdìsì ni. Bọ̀ tí ní òun ó ní mú ti wà kọ́rọ̀ nù kọ́lùkù kájú wọ́n ní mú ti mọ́ bó ti wà kọ́rọ̀ ní irú gbọ̀n lásán o tí ó takùn lákàì àbí ẹ̀dàkùn takùn lákàì bẹ́ẹ̀ nínú gbọ̀n àwọn àjọ́ndọ̀ àbúgbà kìí wà sọ́ọ̀dí gbọ́ èwo ìgbọ́n sílé kí ló tẹ́lẹ̀ ọ̀rẹ́ rẹ̀ náà ní ẹ̀rin kí ló ṣe ó ní lálẹ́ yìí náà kí ó sọ pípọ̀

táwa náà bá dẹ́ jẹ́ mùsùlùmí òdodo question tó yẹ ká mọ béèrè nìyẹn níjọ́ tó bá ti ń kí ọ̀rọ̀ náà àtọ̀rọ̀ ànábì fún wa question ẹ̀yọ kan tábù bá kiri kan béèrè ní pé wà ẹ wà ìǹtẹ́ sọ ìfẹ́ láàánábì sọ bẹ́ẹ̀ àwàkọ́ ọ̀làdẹ́kùn zálẹ́kì ṣé lóòótọ́ ló sọ bẹ́ẹ̀ fún yín àbẹ́yìn yóò kó sọ bẹ́ẹ̀ yóò ah, ó sọ bẹ́ẹ̀ ni àwàkọ́ la pé bẹ́ẹ̀ àà ah tó bá wá ṣe póun ló sọ bẹ́ẹ̀ fún yín o èmi gbà póun tọ́ ní sọ̀rọ̀ kódà tó bá tó sọ tó lè ṣe nílé mọ̀ jù bẹ́ẹ̀ lọ èmi gbà pé òótọ́ ní sọ̀rọ̀ láìláà ìlànà ẹ̀dàkùn irú ìmọ̀lì yìí ẹ̀dàkùn ìmọ̀lì tàdà lè gbé sẹ́gbẹ̀rẹ̀ ní gbogbo àwọn àtàbẹ̀lá

tẹwárí ìṣẹ̀lẹ̀ tá a sọ yìí irú ìgbàgbọ́ tèmi àti yín ní sí ṣé gbogbo adáàmẹ́bí jẹ́ gbogbo alábàá gbọ́dọ̀ máa ṣàgbà pẹ́sẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àbágbà ǹjẹ́ nìkan bẹ́ẹ̀ bí tí ó gbà pé àìsàn wà nínú ìrọ́ ti ṣẹlẹ̀ ṣé ń bẹ́yà yìí kò sí tọ̀ tẹ́líbà tí wá gbá ohun tọ́bá gbé gbogbo orú ìgbàgbọ́dẹ̀ni àti ìjọ gbà pé ó rí bẹ́ẹ̀ tẹ́lí gbígbà wa ọ̀gbọ̀nwọ́ awájá àdídùn àríkó lálàáfíà awájá àdídùn àríké ó lálàáfíà agbani amẹ́jẹ́rí àlìyàkínù tí ó dáyàn lójú ní ìdálójú pé bàbá bí wá níbi pé pépà yìí kí ni kọ́lọ̀ rẹ̀ jọmọ́ pépà tó ń ní kí ni kọ́lọ̀ rẹ̀ white ó ní pépà yìí ìjẹ́rù bá ti gbàgbọ́ pé pépà yìí ni sójú wárí yìí ẹ máa ṣé bẹ́ẹ̀ la gbà bá nàbí tó sọ́mọ̀ lọ kálukú mọ́ bí rẹ̀ ẹni tọ́lọ̀ bá lè ló lè gbàgbé ẹ̀ pé gbígbé pàdé ti funfun tẹ́lẹ̀ yìí tójú wá tó yìí bẹ́ẹ̀ náà ni mo ṣe gbà bá nàbí tó sọ́mọ̀ lọ àti ìwẹ̀ ilé ẹ̀fọ́ yìí Abubakar Siddiq radiyallahu anhu ọlọ́mọdà bá wa lọ́nu sí irun tó gbà nípa al-Isra wal-Mi'raj ìdí wọ́n ti wá gbà rèé wọ́n ti wá gbà rèé láàfin tọ́tọ̀ sí ra wa wé wọn. bá a ti wá sọ̀rọ̀ wọn yìí dàn márùn. ìjẹ́sẹ̀ tó máa ń ta àwa ń rí torí bí ẹlòmíì ti wá sórí ibú lára wọn rèé. ṣé tó máa ń ní pé a lè wá kàtàn wọn àwa ní bá láì sí kankan lára wọn àwọn tọ̀hábá tàbí ìyípa ṣàròyìn lẹ́sìn lónà èèyàn bí wá ní wọn yóò sì bú náà wọlé kòtò wọn sọ̀rọ̀ tó ń kọ ẹ wọn sì ń sọ̀rọ̀ ní ìtòsí pé ọpọsìtì rẹ yóò wá kọ ẹ àwọn sọ̀háàbà ya àlàmúrùn ní wọ́n yẹ jẹ hàlù àìmọ̀rí ọ̀rọ̀ lẹ́dàálẹ̀ fún ìmọ̀ ní ànábìsọ̀láì ànábìsọ̀láì àìsìmọ̀rí ẹ̀sán ni wọ́n bẹ̀rẹ̀ àwọn sọ̀háàbà ó jẹ̀ máa bẹ̀rù ní ìgbé tí wọ́n gbọ́ lẹ́nu ànábìsọ̀láì wọ́n ní àwọn àṣìṣe rẹ̀ wọ́n láwọn tó kù díẹ̀ rẹ̀ àmọ́ tẹ́rí gbogbo èmi láti ṣe ní tó kù díẹ̀ lábẹ́mọ́ta yìí ó dà gẹ́gẹ́ bí ètò táàbù sínú ìdérí mínírà oníṣọ́ọ̀tì dínkù onígbò tàbá jiná abáwọ̀rá ti ìdérí rẹ̀ láì àwọn àti ìgbòǹdíjẹ́ ní àbẹ̀ǹdíjẹ́ ìtọ̀ omi ní wọ́n ń lọ bí fifty thousand litres táwọn yóò ti tó ẹ wá dàtọ̀ kékeré ẹ wá dàtọ̀ nínú ẹ ẹ dàpọ̀ ẹ máa rí tọ̀ mọ́ àbítọ̀ ló parẹ́ nínú ẹ ọ̀la ìlú parẹ́ nínú sẹ́ni gbogbo àwọn àṣìṣe àwọn sọ̀hábà èyí tó ọba rí tó ga pé ee òdìdí sàárè ló wá tẹ́lẹ̀ àbí ìtọ̀ orí tó kéré àṣekékeré yìí náà tẹ́lí gbogbo ẹ̀ ẹ̀yin tá ń pè ní ọlọ́run àforíjì gbogbo ẹ̀ pátápátá àforíjì ọlọ́run ó ṣe ó ti gbogbo ẹ̀ lẹ̀ bọ́lọ́run kan wá bá wá lóun foríjì wọn bọ́lọ́run kan wá bá wá lè sọ pé rọ́bì ọlọ́run wá rọ̀dú bọ́lọ́run kan bá wá lè sọ pé ẹ̀dákun kí wá fẹ́ kú sí ẹbí ń

ebi máa ń pa gan kódà sàárà ní máa ń jẹ ìgbà náà wọ́n kọ́ ìran ọmọ tí ó náà ní máa ń jẹ sàárà ọmọ tí ó ń làbú rírà gbogbo anáńgbà bá ń bẹ́yẹ jẹ́ àmọ́ ń jẹ àwọn àbá tó lọ náà ẹ̀ẹ̀tọ́ a ní ẹjá mọ̀ sàlàyé mọ́tò tẹ́ ìgúnra yìí náà ipò yíò wọ́ ìfojúlówó jọmọ́ náà ni kí wá lọ kí kí ní tàbú rẹ̀ láti wá di àláàlì kí ẹ di àláàlì tàbú rẹ̀ rá wá ń di ẹ̀ṣẹ̀ àbú rẹ̀ rá bó ti ṣe wàhálà fún tó wà láìwọ̀n fún mọ́tò epo wọ́n owó epo ọ̀sìgbà ọ̀sìgbà kò tààrà lọ́gbà mọ́bù àbúrò ìlàmọ́ mọ́bù àríyà èyàn tú àwọn ẹni wọ̀nwọ̀n yìí kéyìn ó ti sórí rẹ̀ jọ̀má wọ̀láì àdùn èyàn ò ní bú wọn ó lè kéyìn Muhammad sallallahu alaihi wasallam anábì ló gbé ọdé pé aláì àdábì ló ṣe gbé ọdé pé níbi kan bàtà ó lẹ́ni bá ń bú àwọn sàábé mi ó ní fàálẹ́yẹ láàrínlọ́tọ́lọ́ àrùnlá kí ló ní èyí ìbínú ọlọ́run ó mọ̀ lọ ìbá ẹni náà ó tó wá ti fún pé àti tàwọn màláíkà ó gbà tí ó wá parí ẹ̀ ó tó wá ní wà náà ṣe àjùmáyìn ààfẹ́ lọ́wọ́ kí ẹnì kan kó ń jọ́ ọmọ náà àwọn sọ̀hádà lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam àtàkì wọn. kẹwàá arábò sí lọ bẹ àwọn àtàwọn máa ń kó àwọn sàábì lọ ṣe ọjọ́ tí wọ́n gbọ́ àgbẹ̀jẹ̀ ṣàbùsù. wọ́n máa ń sábà sábà bẹ pé ẹ̀ẹ́n táwọn níyanjú oníbàyò ìdọ̀tí òsì ní wọnú sílá pàtàkì jùlọ báwo ìjọ tí ò ṣe ní wọnú Al-Qur'an ó ní tẹ́tà wọn sí ẹ má kó lọ sí wọnú Al-Qur'an iṣẹ́ bá pè níjà wọn nù. tọ èyí tẹ ẹ wá pè níṣẹ́ yìí ọ̀gá akéèyàn wá fẹ́ kó ẹ rẹ̀ yí Al-Qur'an ní oníbí ìmọ̀gbọ́n sọ̀hárọ̀ ọ̀gá akéèyàn kẹ́rẹ́ ìgbà tí ń kó àwọn sọ̀hárọ̀ Al-Qur'an ní ti ń bẹ lọ́wọ́ wa ó ti kó ẹ rẹ̀ yí ó fẹ́ o àkókò tí a mọ̀ sí ìdí ni pé alùkùránì gẹ́mì àti yíla nígbàgbọ́ sí lè ní ìgbàwọn tàbí àdínẹ́bí pè lálùkùránì fún wa ní ẹgbẹ̀ bí átẹ̀mọ́ ìgbàgbọ́ yóò rọ̀ mẹ́un alùkùránì ta nígbàgbọ́ sí lè ní in táwọn sàábé pè fún wa ní alùkùránì ní ìwà gbà lọ́wọ́ wọn tá gbà pé gbé wá yìí òdodo ni látòkè délẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé olódodo ni wọ́n ni o lájímú pa gbà pódodo l'Al-Qur'an ó ní pé olódodo làwọn tó gbé wá tẹwárí lájímù ìsọ pé kan nú wọn bẹ tí ń parọ́ ajá sí pé àtàlùkùrá lè fi ń bẹ lọ́wọ́ wa yìí àwọn nínú àwọn àgbàbá táwọn ní ẹgbùlùkọ̀rọ̀ tàí kó yẹ wọn kéré tó lódìdí ìwáyà lórí alùkọ̀rọ̀ ìlàbú ríra wà bí i bá ti wá sọ àbúrú ríra di akìdàbù sọ̀hábà àbúrú ríra bó bá ti wá di bẹ́ akìdàbù sọ̀hábà àmọ̀túnmọ̀ ọ̀rọ̀ bá a jẹ́ pé ìwáyà tẹ́rí gbogbo ẹ̀tàn bá ilé rí pé ń parọ́ àdìgbò rẹ̀ wọ́n mẹ́ta àgbè fún ẹ̀rù rẹ̀ wádìí ẹ̀mọ́ ah, pé à tókùrọ̀ yìí ní bẹ́ẹ̀ ẹ̀dà ló kódà yìí tó bá dẹ̀ jẹ́ àìmùtáhàrù ìdíkábílì èyí kò sí àròjá àdìkàbáwò mùtáhàrù ní pé akànkẹ́fẹ́ pé ọkùnrin yìí ọ̀rọ̀ rẹ̀ nígbà ní ìmọ̀ orí báyìí ẹnu kó jẹ́ mùtáhàrù nígbà bá wá kó ibi tàbí àlẹ́bí ló kù rọ́ àlùkùránì ó sì wá ní àwọn tí wọ́n ké àlùkùránì wa tẹ́tẹ́ ẹ káwá gbà lọ́wọ́ ẹ̀ làbí ní ìjàmbá ní sábà láwọn ti fẹ́ẹ̀dì àlùkùránì làwọn bí wọ́n ń bẹ̀rù àtẹ́lù àwọn sọ̀hábá ìbẹ̀rù àtẹ́lù àwọn sọ̀hábá jíjá àlùkùránì wọn láti tèlé lẹ̀ ẹ̀dá sọ̀rọ̀ gbogbo ẹ̀yà ń bá wa nílẹ̀ Yorùbá ẹ̀yìn àǹfà wa nílẹ̀ yóò bá ẹ̀ ń dákẹ́ o ọ̀rọ̀ yìí ẹ̀ ń dá dáhùn ẹsẹ̀ ní nǹkan tẹ́sí ń fa ṣòkòtò sókè àpòṣìṣì ọ̀nà ìjàmbá sí ọlọ́run sì fi kálukú náà mi lọ sí yàrá ẹ má dá dáhùn onírun nǹkan àtàwọn tó ń fa ṣòkòtò sókè kì sọ̀rọ̀ tí wọ́n nìkan ń lọ̀rọ̀ sí lẹ́lẹ̀ ẹwú àbòsí kan láwọn àgbà lẹ́nu bá ti ọlọ́kùnrin kan ṣeré yóò bá wọn ti bọ́ ló padà wá ṣe náà nígbà tí wàá ti lọ ẹni ó ṣe ọmọ mùsùlùmí ẹgbẹ́ wa ni òun náà padà wá jáde fóun lòún ṣe ó sì lẹ́nu olórí kọ́ọ̀lù wọ́n sì fi ṣàwẹ́wà bẹ́ẹ̀ ó wá fi ṣàwẹ́wà ń ṣe rádaràdá táà ní ńlá réèkì rádaràdá tó ń ṣe lẹ́yìn rẹ̀ náà ìgbọ́n náà tó rẹ̀ láàfá òun náà tó ṣe wẹ̀ náà tó náà tó ń ìkan pàdé rẹ̀ lọ́nà àbá àlúkúrá rẹ̀ bá ó sì ní ẹlẹ́ ẹ̀sí ojú rí fún mi nítorí àrìlẹ́rí ẹlẹ́ alọ́sí ojú nítorí àrìlẹ́rí ẹbí ìfọwọ́ kan nílẹ̀kẹ́ torí ìfẹ́ àrìlẹ́rí ó sì ìfọwọ́ kan lẹ̀kẹ́ torí ìfẹ́ ìbẹ̀ lórí social media àbá ló tẹ̀ yí òun kálukú sọ̀rọ̀ pa rẹ̀ èyí tó pè ní ọdún abẹ́ àtọ́dún lábẹ́ àgbò náà ti pé èyí òun kálukú rẹ̀ gẹ́gẹ́mọ́ ọlọ́bí ẹlẹ́hàá kéré kéré àbá àlélé ìgbókè náà tẹ́wàá mọ́ ní èmi lọ

ọ̀dàlẹ́ ọ̀fẹ́ tọ́bá ti ní kò sí lára àmúra ẹ̀sìn kò yàtọ̀ sí pé wọ bí súùtù náà nù àríwẹ̀gbọ́n tọ́ àwọn eléré Yorùbá wá wọ súùtù wọ́n ti ṣeré kéré tí ẹ bá wọn tó bá wọ súùtù

tẹ̀wé bí yóò bá mẹjọ́ rò dáadáa ìjẹ́ gidi máa bẹ̀bẹ̀ ẹni ó kàn bọ́ tàbí ó kàn ìjà ojú ó lẹ́ ń bá bìjà náà tẹ̀lẹ́ ilẹ̀ nígbò ń tèmúra yín wá ìjẹ́dé ìjà kò sínú ẹ̀sìn yìí náà tẹ̀kú tó bá ní òsínú ẹ̀sìn yìí kẹwa máa bàjá pé sínú ẹ̀sìn wa ló wà gbogbo àfáà tó bá ń sọ bẹ́ẹ̀ ìwà tó wù yẹn ló fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbá jẹ́ alísìnú ìwà tó wù nù àwa nǹkan mọ́ sí wọn abẹ́ ìbàdí ẹ̀yẹ́ ẹ̀rí wa wá wí àwa àwọn ìṣẹ̀láńkà lè mú kódà yóò fún àmà orí lọ́wọ́ ọ̀pọ̀ ìtìmọ́pọ̀ ọ̀pọ̀ world bank international lórí ilé náà ìjà bẹ̀rù ọlọ́run ẹ̀yìn àbá àlọ́ yorùbá gbogbo tẹ̀ ń dákẹ́lé lórí ìlú ẹ̀rù ìjọ rẹ̀ ní ìlú ìlànà ẹ̀mọ́ dáadáa wọn rí wọn gan-an

ìwà yẹ̀wú dílẹ̀ yẹn àbá rẹ̀ yorùbá ń ẹni yín ọmọ yín àbá yín bó bá wá ṣe gan àti pé àmọ́jọ́ tó lẹ tó bá wá ṣe ẹni tí ó léyàn tó jẹ́ àbúkù lọ́mọ tí ó gbẹ́ pé ọdún láti àbọ́jọ́ adé lọ́gbẹ́ onídìí bó bá ti gbọ́rọ̀ ti gbé ti mo fẹ́ rí ẹrù ńlá kan tí kan náà àwọn àlùfáà wa tán kápọ̀ sídà lẹ́ẹ̀kan sí i ẹ̀dá kò tẹ̀lé ọlọ́run ọlọ́run tó ní gbogbo wa wù. kí lẹ wọ̀ mú ìgbà a bá ní Sheikh Sọ́ọ́lù Fọ̀mùdán ní àlùmọ̀mùláká tó làárọ̀ bí yá fi sọ̀rọ̀ bí yá àbó bàbá wọn lálàdé ní o àwọn náà ní ẹjọ́ ń pè ní dúdú bí nílẹ̀ ẹlọ́jà àwọn ìṣúná ìmọ̀ aláìsíta. eléyìí ti ní bá bí tàwa lórí ní bá bí nǹkan ìlú ta. tẹ̀sí máa ń tẹ̀lé papọ́tọ̀ èmi lè ní padà máa ń bí ìyàwó àwọn ọ̀rọ̀ tẹ̀ mọ́ ẹ mọ̀ yìí. ìdí mi pé ń jọ́sẹ̀ bá ti yin ẹnìkan ju bí lẹ́bù rẹ̀ ti mọ lọ. mo bẹ̀rẹ̀ náà kọ́nà ti mí ìfẹ́ rẹ̀ wọn. bọ́nà bá fẹ́ dáadáa fẹ́ni náà ọlọ́run ó wà wẹ́ni tí ó bí lè rí bí èyí ti ẹ̀ kó lè bá báláǹsì equation ayé ẹ̀kọ́nù kó lè báláǹsì rẹ̀ fún tọ́lá ìbá ti ní ṣe fàúdánù ń bẹ ní mọ́mọ́dá ẹ̀yìn náà ní kùtùbí nàìjíríà ẹ máa retí láàárín èyí ní gbólódọ́tẹ̀ tí bọ́ àwà rẹ̀ ní tí ó padà wọn máa ń kọ́ nínú ìmọ̀ ìkútùbí yàmọ̀ yẹn máa ń wó ẹni tí ó wá ń dápọ̀ àwọn ẹ̀fọn lẹ́yìn ìbá gan kò yẹ ká kà á fún wọn káláwọn ẹ̀fọn bá máa ń kéwù Sọ̀tí akẹ́jọ́ ti máa gbọ́mẹ̀ tí ó yẹ tí wá ti báwọn. Alhamdulillah. Èmi máa ń dábàá pàdé sí náà. Kódà àwọn ọ̀dọ́ máa ń kóòlù wa lórí táyẹ̀tì. Ẹlòmí náà ń gbàdí máa ń gbọ́ lẹ́jọ́ yóò àwọn táìmì sílẹ̀. Ah, World Best International Lecture, World Best. Tẹ́lẹ̀ bá ti wá nírú ẹ̀, ẹ padà wá rẹ̀ tí ní àkútú bí èwo. Ẹ gbọ́dọ̀ gbọ́ wà sí ẹ̀mọ́ ooru, ẹ̀ ẹgbẹ́ àmọ́ ṣàdúrà fúnra wa ni ibi tá a bá lọ pé ìmọ̀jà mọ̀ pé ara wa ti bẹ̀rẹ̀ wọ́n wá ní àṣekò fún àṣekì yányá ní bá wa máa gbé pèlè iṣẹ́ pẹ̀lú àwọn ṣèṣọ ìkọ̀dà láti kó sí wọn. àwọn ọmọ kéwù táwọn ọmọ kéwù wọn àtàwọn ọmọ kéwù wọn àtàwọn ọmọ kéwù kéwù lẹ́yìn wọn tó kọ́ ọ̀dọ́ wọn làwọn àti tọ́rọ̀ bá dà àmọ́ àpè wọn láyìí. وكرمكم الله فرضي لا يجعل إذا كنت عليه والله والله ثم بالله ẹgbẹ́ fọ́nàkù ẹ̀yọ́ bàbá àti wà ń bèèrè lọ́dọ̀ àwọn ọmọ lẹ́yìn lẹ́yìn bá wọn káwà ní bàbá lóru ara kẹrìbáwà gan láwọn pàwọn àfà àwọn alẹ́ tẹ̀wọ̀n ìpẹ́ ẹ̀bá ti sọ yíò ẹgbẹ́ láwọn mílíọ̀n táwọn náà pàmà ọlẹ́ ní à tó bá ẹgbẹ́ kútú bí lẹ́lẹ̀ mọ́ bí wé bọ̀ọ̀dánù àbá àwọn akẹ́rẹ́ ìgbẹ́gbẹ́ bọ̀ọ̀dánù nù torí kútú bí ìṣẹ́bọ̀ mọ́ tẹ bá ń bàjà pé ìwọ báwo lẹ́gbẹ̀ẹ́ fàúzánì ìwọ lọ bá o ìwọ náà bọ́ ní kútúbí ní fàúzánì ní ilẹ̀ Yorùbá kútúbí sí rèé òun gbà pé ọmọ lẹ́yìn àwọn táwọn ọmọ ránṣẹ́ ni sọ pé ẹ̀yìnlẹ́fẹ́ tẹ́lẹ̀ ìyá àwọn àbá wa lẹ́ ẹ̀dá pẹ̀lú ìtọ̀lọ́run eléyìí fi ṣe tàwa dún o mo fi ṣe ìǹkárú ẹ̀rẹ̀ kí máa tún lọ sẹ́kọ̀ọ́ fún àwọn tó mo fi ṣe kí إنكار منكر اللهم صل على على رسول وصلى اللهم وسلم على حبيبك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير الجزاء أتي مع شيخ ولد هل أتي أبا ọ̀rọ̀ náà wọ́n rọ̀ wọ́n lára dáadáa kí agbọ́lọ́wọ́ ti bá ń bọ̀ sàmánà tó ń jẹ́ kí kọ́lọ́sà dára sọ ìlú dáadáa tó ń jẹ́ kí ìlú wọn kí ó tọ̀ ní àwùjọ wa látara bẹ́ẹ̀ wọ́n fi àsìkò náà wọ́n fi kí àwọn ìyá wa ẹ̀dùn pé iṣẹ́ sílẹ̀ tọkọ̀ tuntun ìwọ́n mẹ́rin afẹ́wà ní àwọn kọ̀ọ̀kan tó ẹ̀kí afẹ́gbájú lọ́tọ̀ gbogbo ní ẹ̀rọ títí ṣùgbọ́n lórí ọwọ́ ìbáṣọ́lọ́ tó ètò rẹ̀ tí ó rẹ̀ sáàlẹ̀ àbámọ̀kọ̀kùn fọ́ọ̀tọ̀ bá orí gbọ̀rọ̀gbọ̀ látara bẹ́ẹ̀ ó kí alhaja wa ọmọdélẹ̀ tí ó jẹ́ ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú àwọn ọmọ kẹ́ndì torí pé àwọn ọmọ ọ̀rọ̀ ẹ̀dá tí ó ṣe ní ẹni kejì afá àwọn ìkọlọ̀dà ń jẹ́ ìjẹ́ kí àti ìyá náà tó ń jẹ́ ìjẹ́ látara ọdún náà atókí aláìjà wa tó jùlọ àtàwọn náà tó jẹ́ aláìjà ọmọdé lẹ̀ tó látara tó wọn wá sí kí gbogbo àwọn tí wọ́n wá tẹ̀lé wọn wá ọwọ́ ọba méjì ẹ̀jẹ̀ tí wá ní pẹ̀lú

ìṣẹ̀rẹ̀lé lórí bí àwọn ṣètìwà tí ó ti dára sọ ṣètìwà tí ó dára sọ lórí náà ní àárín ìtọ́jú méjì ní mẹ́ta pẹ̀lú àṣẹ àbúrò àjùbọ̀lá tó wọ́n ti bọ́ àlùfàdìrí náà بجامعة اللون الدكتور الدكتور عفوا لله الدكتور عبد الله الجلاتي تدرس الدكتور الدكتور الدكتور الدكتور كلام الدين أجد ولا تقول إلا روح صدق الدين ورحمه وزاك الله خير من خير المزاك السلام عليكم إن الحمد لله نحمده ونستعينه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 Ah, mo dúpẹ́ fún ọlọ́run bá nàlọ́wà ọlọ́run tí ó ṣe ní ọ̀rùn lákọ̀ọ́kọ́ fún wa ká mú ọjọ́ ìní tèlé tá a sì mú náà ọlọ́run sì jẹ́ kí ọ wáyé bá a ti fẹ́ ọbẹ̀ ọlọ́run bá ọlọ́rà oríire tí máa wà ní orúkọ báyìí ọlọ́run láti dúró bá a kẹlẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kejì tí ó ṣe rọrùn fún al-muhadir al-ustaz al-sheikh abdulhakim kutubi kí wọ́n ṣe ọwọ́ agbéra láti èkó ìlú èkó wá sí ìlọrin bí láti wá rán wa létí èyí tó jẹ́ ògidì ọ̀rọ̀ nípa ta ni àwọn sọ̀háàbà ọlọ́run wa aláàtúnṣe rọrùn pẹ́yìn láti wá bí nígbà tẹ́ ẹ bá padà sílé ẹ bá délé àti láíláí ọlọ́dàpọ̀ mọ́ bá ṣe rọrùn fún yín bákan náà adúpẹ́ fún àwọn elétò mọ́ṣáláṣí elétò ilé kéwì a sì tún dúpẹ́ fún àwọn àfáà tí wọ́n ti jókòó yé wa sí pàápàá jùlọ àwọn pọ̀bílẹ̀ tó ṣẹ́ ẹ̀lúfì ìpèsè mi ò tí máa fẹ́yàn ní mú èmi ò tí tó fìyànjọ ìtùbá àwọn àfá àwọn aka wọ́n fi ṣòro wọ́n tó ọ̀rẹ́lá ti ṣe àbúrúwàhán àjíẹ́ àtẹ́bàbọ̀wà ọ̀rán látara mo tí àfá mi tí ọlọ́run bá aláàlú sábà bí láti ha Qur'an ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ látọ̀dọ̀ wọn ọ̀rẹ́lá ti ṣe bẹ́ẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n wà ní orí ìjókòó àwọn tí wọ́n ti fi dé nínú wọn àti àwọn tí wọ́n kù ọlọ́run bá aláṣẹ kí á yí pẹ̀lú rẹ̀ dáadáa tí ọ̀rọ̀ bá ti pé tó bá ti dùn téèyàn bá tún fi nǹkan fún law of diminishing return ní manchester ìgbà sẹ́mìnà ṣe ìkùnbádà náà ṣòro tí ìgbà bá ti pé wẹ̀ẹ́ tátúdà rú má ọ̀dà àwọn ṣẹ́kàjá ní pé kí omi bá máa àbí lábàrì tó bá má tí omi bá tí ó rúpọ̀ in tí ó sì jẹ́ kí ó máa jẹ́ omi oní tí àwọn ọ̀sọ́ọ̀fù rẹ̀ bá change àbí tí báyà sọ tábà sọ ní tí bá ti fi ní ìfún olè dàárò kó mọ́ jù omi má ọlá àwọn sọ̀hábà pọ̀ ṣùgbọ́n ní ṣókí èdí wọ́n sọ fún wa ní pé àwọn sọ̀hábà lè fún wa tí wọ́n bá jọ ó jà torí bá àti ìgbèrí náà mọ́ ọlọ́ọ̀lọ́un gẹ́gẹ́ bá láti dárúkọ nínú al tí wọ́n máa ń lọ ní ìjọ ti bá wọn dáàwó lọ́ha mọ́fìn sí ẹlẹ́bùdí ọlọ́run ni wọ́n pè wọ́n ní pẹ̀lú sallallahu

wọ́n bí àwọn christian ìgbẹ́ta ló fi ń dáa jù nínú ìjọrin àwọn pẹ̀lú àbábọ́lìsà àwọn àbí àwọn aṣíyà ìgbẹ́ta ló fi olórí gúúsù tání ẹ̀ṣẹ̀yàn dáadáa nínú ìjọrin wọ́n láwọn àbábọ̀ Muhammad àlẹ́yìn ìrìn àwọn ìmáyẹ̀fẹ̀ wọ́n láwọn sàábẹ̀ àjẹ́bì àwọn ẹni ìní ti tòótọ́ ẹni tó bá ti ń bú àwọn sọ̀hábẹ́ ànábì ànábì gbangba olófẹ́ fún tó bẹ́yàn bá ń sọ fún èèyàn pé bàbá rẹ̀ èèyàn dáadáa ṣùgbọ́n olórí ibú èèyàn ní bá ń tán sọ pé ẹni pé òun gẹ́gẹ́ fún ara rẹ̀ olórí torí ni máa bú àwọn bó fẹ́ àbá nípa in tó lè kó bá rẹ̀ ní ẹ̀sìn nínú tó bá àlàfà àtìkà fún wa alákọ̀ọ́bọ́ ní ẹ̀ onípa lè bá wọn bí jẹ́ dáadáa láíláí èmi máa ń lé kí n kọ́ ẹ̀lẹ́ ayé mi torí pé a máa ń pè ìjẹ́jẹ́ chain reaction nínú chemistry kọ́ bá ti kọ́ ẹ̀ yọ́ àwọn lọ bẹ́ẹ̀ wọ́n máa lọ bẹ́ẹ̀ tí ẹ̀ bá ti máa hàdí ìdíga tó bá yí ọ dáadáa dákùn gbìyànjú ọkọ̀ ẹlòmíì

àmàntún bìí ọgbàdì sálà nígbà tí àwa tá ń bọ̀ lẹ́yìn bá ilé ó gbàgbọ́ tàbá ọ ní ó gbàgbọ́ táwọn sọ̀háábà ní ìgbà náà látó mọ́nà ìjọ ti rí sọ̀háábà kan lọ́gbà nǹkan wá táwọn bá ti ara sọ di náà ìdí pàápàá jùlọ ó lè lọ sí ibi ìparun kọ́nà ọba aláṣùkánù ọ̀tàhálà ó má jẹ́ kí ilé ìkọ̀ṣẹ̀lẹ̀ sí wọn. bí àfa àti tọ́lá tó tèdè lẹ̀ bẹ́ẹ̀ náà ló ti rí mo rí báwọn ilé tó ti sọ pé bá tó ti tó. mo bẹ ọlọ́run bá ọlá gbogbo àwọn sọ̀hámbà ní paríparí ọlọ́run dákúbà àlékún bẹ́ẹ̀ àti àánú ọ̀rẹ́ nínú ọ̀nà tí èèyàn lè fi so ilé oníkó bẹ́ẹ̀ àwọn sọ̀hámbà gbogbo ẹgbẹ́ bá ti rí fún kónira sọ̀hábà ẹ̀fúnra sí kò fẹ́ jẹ́ mùsùlùmí tó bá fẹ́ jẹ́ mùsùlùmí mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ eléyìí ló fẹ́ jẹ́ torí pé kò sí bàbá ńlá bàbá èèyàn kan bó ṣe lè kó tó tó lè tó àwọn sọ̀hábà àwọn akẹ́kọ̀ọ́jẹ́ àtọ̀ fún afẹ́ká máa sọ pé ìyàtọ̀ ń bẹ láàárín tàkọ̀bí ìṣòro àṣìkáà àti ìtìbá ẹ̀rọ̀sùnlẹ̀ di Muhammad àwọn ẹni ìjọwà tó ẹ bí kíyàn sọ bọ́rọ̀ ohun òṣè yẹ̀wò kódà bó ṣe sọ̀háàbà kò sẹ́ni náà àbàlẹ́ Muhammad nìkan ṣùgbọ́n kíyàn fún wọn fẹ́ tẹ̀lé súnà nẹ́bí mọ́yà tó ń bẹ tẹ́bá bíyàn ní ìgbàta ń ké wú sí àbíta àkọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn bàbá wọn wà máa sọ fún agbúrú èyí ó sì máa pèrà ní àlùsùnà tẹ́ èyí bíbí àhálà wọ́n láti àwọn bàbá àgbà náà láti tí wọ́n ń sọ̀rọ̀ èyí àwọn máa wò ó àwọn sórí gbogbo tíra àtàwọn ń kà yìí lẹ́nu gbogbo tíra àtàwọn ń kà tí n bá sọ fún ẹgbẹ́ gbogbo ẹ̀ ọ̀dọ̀ àwọn sọ̀hábà ló ti wá ìsàtọ́jú torí pé lẹ́nu tí wọ́n lọ́hùn lẹ́nu tí wọ́n lọ́hùn gbogbo ẹni tó bá ti lóhùn òṣèṣin sọ̀hábà ẹ̀sìn ẹ̀sìn ló fẹ́ ṣe assalamu alaikum warahmatullahi wabarakatuh وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا نعم bẹ́ẹ̀ni abẹ́kọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ti jáde nílẹ̀ ẹ̀kọ́ yìí àwọn ilé tó tó ti jáde nílẹ̀ ẹ̀kọ́ yìí àbúrọ́fì rọ́jì tí wọ́n fẹ́ ta mọ̀kọ́lá ṣètò ọ̀yà yúlùs àbíkọ́bẹ̀ tí wọ́n fẹ́ nípa àmì lẹ́tìrí الصحابة Náà báyìí àwọn ṣẹ́kọ̀ọ́ ọwọ́ wọ́n pọ̀ nínú ìwọ̀n. Náà àwọn àbílẹ̀ ní àlẹ́kùn wọ́n ní kí ó tọ́kọ̀ kí a bára tó ka mọ̀kọ́lá náà wípé tí ó kọ̀ọ̀ náà àárùdó ẹ̀rẹ̀jẹ̀lẹ̀ شد ودين وبرسول من شيخ جامع عبيد الله عمر بن Thank you. Adúgbàtúwà ọ̀dọ̀ sí. Àgbàtàkì torí ọlọ́run tó bá tẹ́ kí ní àìsìdì bá dájọ́ kí ẹ̀mọ̀ náà. Tó ń ṣàbà tí a bá tí ọ̀pọ̀pù. Tó ń ṣàbà tó bá ti ní 130 àlọ́. sí àpógbàmù yẹn àìsí rẹ̀ sì sọ́lá wà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستثمحكم أيها الحاضرون أنني أقوم أمامكم اليوم مستنيبا عن سيد الدكتور مصباح الدين دسومو الذي هو أليق لهذا الدور الجليل لكن لضيق وقته وكثرة مسؤولياته الجامعية وكلني بأداء هذا الأمل وكلل بآداء هذا الهمل أسأل الله أن يوفقني وإياكم إلى ما فيه سعادة الدارين أما بعد أتبقى فهو الله الحمد لله أتريك أتريك فهو أدبه محمد صلى الله عليه وآله وسلم إكي الله أتولى الله ولا بأس عليكم لكفان نبوة محمد كورا لي أتبقى عن ní sókí gbogbo àwọn mẹ̀ṣáyé lórí ìjòkó tí a yìí wílé bàmí àti máa dá ọ̀wọ̀n lọ́kọ̀ọ̀kan gbogbo ilẹ̀ pátá ni mo kí láti orí ẹni tó ti pẹ̀lẹ̀ tó rí lórí ẹni tí ọkùnrin sí akéyí púpọ̀ ọmọ sábà fẹ́ ilẹ̀ kàdàdà lórí àkókò ní ẹmọ́bìnú bẹ́ẹ̀ ni mo kí náà dárí ìhẹ́ṣẹ́rọ́ tó fi kárí gbogbo àwọn tí wọ́n mẹ́lẹ̀ pátá àwọn mùdírù wa ní àti gbogbo àwọn tí wọ́n jẹ́ higher secondary òkè gbogbo àná pé àkó rere dídú omi ń bí yìí mo dúró gẹ́gẹ́ tá bá gbogbo àná bá rí invitation ti ń wa the talk of the dawa ẹni ó ní iṣẹ́ yìí àbáwa misbaudin josumo tí wọ́n jẹ́ ọ̀kan nínú al-muhadir nínú àwọn lecturers ní Al-Hikma University àwọn ni wọ́n àwọn ni bèèdìnìlá tó ń bà bèèdìnìlì àwọn wọ́n yàn ní láti ṣiṣẹ́ náà lọ́wọ́n púpọ̀ albẹ́kàtù ní sókí ìmáàmù dábìlì hijira gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ tó ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ tó níbàáṣe pẹ̀lú kí lọ́lọ́wọ́ bá wí kí lànẹ́bì sallallahu alaihi wasallam wí bẹ́ẹ̀ náà ni irinṣẹ́ àti ti gbọ́ kí lọ́lọ́wọ́ wí àti kí lànẹ́bì sallallahu alaihi wasallam wí tí a mọ̀ sí èdè lárúbáwá àwọn náà pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń látorí ẹni tó ti pìlẹ̀ tó fi dórí ẹni tó parí sí nítorí àkókò àwọn ọmọ tí ọlọ́wọ́ bá kó sábẹ́ wọn wọ̀nyí wọ́n ní àwọn oríṣiríṣi iṣẹ́ tí wọ́n máa ń ṣe tí àwọn kìíní yìí sì ń bí àǹfààní tó wúlò fún wọn àti fún àlúmà mùsùlùmí ọ̀hún ni tó níbà ti pé lápẹẹrẹ àwọn ọmọ wa ẹ̀ka mẹ́ta ni wọ́n ní ẹ̀ka àkọ́kọ́ òun náà ni ẹ̀ka alkitimu sanawi ẹ̀ka ẹ̀kejì òun náà ni alkitimu lẹ́ẹ̀dáàdì ẹ̀ka ẹ̀kẹta òun náà ni alkitimu lẹ́ẹ̀dáàdì ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni mamdaru nigeria ń fẹ́ lórí ẹ̀ mo gbà lérò àwọn tí ọlọ́wọ̀n bá yàn síbẹ̀ bí yàn bá ti wá kọjá ẹ̀ka alákọ̀ọ́kọ́ tàbí sí ti dáyí tọ́bọ́ sí ẹ̀ka ẹlẹ́ẹ̀kejì yóò ní àwọn kankan tí ó kọ tí ó gùn lórí ọ̀fẹ́ àti lè lọ parí ẹ̀ka ẹlẹ́ẹ̀kẹta ìmọ́kọ̀ kìíní yìí àbí ìkọ́ òun ni ó sàlàyé bóòlù ń tọ̀hún ṣe jẹ́ ìgbìyànjú ń tọ̀hún alhamdulillah olúwa kún pẹ̀lú gbìyànjú àwọn wọ̀nyí àti kún lọ́wọ́ ọlọ́run ọba fún gbìyànjú wọn ọlọ́run ọba ni wọ́n rí iṣẹ́ yìí wọ́n rí ṣe òun ni níta mẹ̀sí mẹ̀kọ́lá yìí bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n ń parí àwọn náà ní iṣẹ́ láńlá tó ríbi èyí tí wọ́n máa ń ṣe ní universities káàkiri àwọn náà máa ń ṣe láti pìlẹ̀ kìí sọdún kan ní kìí sọdún kejì kìí sọdún kẹta kọ́lá kìí sọdún kẹrin tó ń di ṣerúṣẹ́ bẹ́ẹ̀ alhamdulillah iṣẹ́ yìí iṣẹ́ tọ́lọ́ fún àlùbáríkà sí púpọ̀ ni a dẹ̀ ní àkọọ́lẹ̀ wọn ilẹ̀ àmọ́ ní ṣókí in tí àwọn tí wọ́n múra àti kúò ní ẹka ẹlẹ́ẹ̀kejì bọ́ sí ẹka ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n kọ òun ni ń tágbọ̀rọ̀ lé lórí àti ìsàlàyé díẹ̀ fún wa nípa ìgbìyànjú àwọn tí wọ́n ń lọ náà torí pé nǹkan táwọn kọ́kọ́ gan sáàmà sí báṣù yẹni ló pẹ̀tẹ̀ èdè pé à ń kọ bí péjì méjì 50 péjì jù bẹ́ẹ̀ lọ òun ni àwọn tí wọ́n ń jáde òun ni wọ́n ń kọ tó sì ní túnmà ọlọ́run tàbí àbúbáǹkà ti fún wa ah, àwọn tí wọ́n ń kò ní ẹ̀kẹ́ ẹlẹ́kejì ní tàmà sí gss sector àwọn wọn ṣiṣẹ́ púpọ̀ gẹ́gẹ́ mo ti wílẹ̀ àwọn tó wọ́n àti náà iṣẹ́ ewu tó àwọn tí wọ́n jáde lọ iṣẹ́ náà ó wúni lórí lórí púpọ̀ débi pé ìyàn máa wò pé sáwọn ọmọ yìí ju ipò yìí lọ ni àbí àwọn àfá àwọn ni wọ́n bá wọn kọ́ ah, àwọn kọ́ nígbàtí àwọn tí wọ́n lọ gbé fún lé ni Allah kò rí bẹ̀ torí pé ọmọ kan ní kò ní sígbà láyé láti kọ tí ọba kọ kọ́kàn gbé fún lé kéwú bẹ́ẹ̀ fi lé dìbà bẹ́ẹ̀ àyàfi lẹ́yìn wàhálà àti ìgbélàkáyẹ ni yẹ̀wò ìjẹ́ tó wí ìṣẹ́bẹ̀ lórí ìjẹ́ tó ọkọ̀ ṣẹ́bẹ̀ lórí aláìhàmù ọlọ́run bá ní ọpẹ́ ṣe kí ẹ̀ mẹjálà náà sáàmà sí magazine yìí ẹ̀ka mẹ́ta ni okun sínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmàlàmdùlá ẹ̀ka kan tún sápamọ́sábẹ̀ lọ́dún yìí ẹ̀ka àkọ́kọ́ àwọn àlànà rí tó nígbà ti pẹ̀lú òfin ẹ̀sìn ọlọ́run yẹ̀rí pé ọmọ kéwú orí ọ̀fẹ́ wà fún láti mú orí bí ti topic mẹ́ta ilé tó wà wọ́n pé ilé ìjọmú yìí ilé ìní ọkọ̀ǹgbà ẹ̀ mákọ̀ǹgbà ilé yìí tó ti ń tó ṣe yìí má ṣe báyìí báyìí ní ṣe yóò bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ lórí ẹ̀ka àkọ́kọ́ mi inú ẹ̀ka àkọ́kọ́ yìí a rí nú ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n gbìyànjú kọ́dà wọ́n tó bíi àwọn ọdún 12 tí wọ́n ti ṣe lórí agbọ́nrin tó níbàṣe pẹ̀lú ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀ka ẹlẹ́ẹ̀kejì òun níbàṣe pẹ̀lú alkọ̀báyá alógáwíyà àwọn alámọ̀rí àwọn ọ̀rọ̀ tó níbàṣe pẹ̀lú ọ̀rọ̀ èdè lárúbáwá èyí tó jẹ́ irinṣẹ́ fún ìfẹ́rúsí kùránì àti súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn ọmọ tó kọ́ pa ilé yìí wọ́n fẹ́ tó bí mẹ́wàá àti sí mọ́kànlá ẹ̀ka ẹlẹ́kẹta tó jẹ́ ẹ̀ka ìgbẹ̀yìn ayọ̀gbàmí láti máa dápa àwọn díẹ̀ díẹ̀ mẹ́ ẹ̀ka ìgbẹ̀yìn òun alqadaya al-ijtima'iyya àwọn ẹ̀ka tó níbà ṣe àwọn ọ̀rọ̀ tó níbà ṣe ni ojú Islam fi wo ń tí ń ṣẹlẹ̀ láwùjọ yìí ṣé ojú wípé ọ̀dá ni àbí ojú wípé kọ̀dá ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹta ni mo wá ní tọdún yìí lẹ́bí sẹ́ọ̀bẹ́n kọ̀síbẹ̀n ó tún wọ asọ̀tọ̀tọ̀ mi ara mi tó wù gbẹ́gẹ́ ni wípé ní ìgbálẹ́gbẹ́ fún ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta yìí àbí ìgbálẹ́sí òun ni ọ̀rọ̀ nípa hadíkọ́tù al-ashar ọgbà tó níbà ti pẹ̀lú orin kíkọ àmọ́ ń gbàlejò ní máa ń bá olè jọ ẹlẹ́lá ìfẹ́ ọ̀rọ̀ ti máa ń lákọọ́lẹ̀ pé lídèdì báyìí lọ́jọ́ báyìí òun làlejò yìí wa ní tó wọ́n ti sọ lórí ní wọ́lìlá ìhàm àfáàwà tí gbogbo ayé máa ohun ní gbogbo ayé ọlọ́mùsàbá fún sàdékún ìmúdúró ọlọ́run wa fún wa àfọwà Suleiman aigoro abilabi tí wọ́n wà ní Egypt báyìí tí ó pé ọ̀kan ní àwọn alúlù lọ níye ni wọ́n jẹ́ tí wọ́n sì jò ń sọ́nà ẹni tó ń tẹ̀ẹ̀ṣẹ́ ọlọ́run wọ́n sì bẹ̀rù fún wa ọlọ́run fún wa ní làákàì tó mú bèrè lára ìbẹ̀rẹ̀ ìyẹ̀wò yìí pẹ̀lú táwọn ọmọ wa ń ṣe lákòókò náà fún ìgbàlálejò fún wa tí bá ti gbàgbé jọ́nà gan iṣẹ́ yìí náà náà ni àwọn ọmọ wa ń ṣe lọ́wọ́ lọ́lọ́run ní kí wọ́n wá ṣe ìbẹ̀wò fún wa àwọn náà ní tí wọ́n fi dá sí ẹmẹ́nu magazine bẹ́ẹ̀ náà ọ̀kan mọ́ àwọn àṣáírú tí wọ́n lámì láká lágbàáyé bí à ń kọrin ọ̀kan mọ́ àwọn àfáà wa àgbà láàyè yìí àfáwà al'ilori al'adhari sheik abdulkadir ọ̀gánijá sheik yunus ọ̀gánijá abdulkadir yunus ọ̀gánijá àwọn àpọ̀ àwọn ọ̀rọ̀ sínú ọ̀rọ̀ yìí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ iṣẹ́ tó níbàtí pẹ̀lú iṣẹ́ táwọn ọmọ wa ṣe àwọn tí wọ́n ń kù ní ẹ̀ka ẹlẹ́ẹ̀kejì bọ́ sí ẹ̀ka ẹlẹ́ẹ̀kẹta alhamdulillah àwọn tí wọ́n ń parí lónìí àbíta àmọ̀ sí àwọn tí wọ́n ń parí ẹ̀ka ẹlẹ́ẹ̀kẹta àwọn níṣẹ́ tó pọ̀ tí wọ́n ṣe tàmọ̀ sí mọ́ sọ̀rọ̀ nípa tàmọ̀ sí bọ̀hìlùn alhamdulillah àmì sábà gbìyànjú kó jẹ pé ẹ̀ka àwọn náà ẹ̀ka kó jẹ́ ìpé ọ̀nà mẹ́ta yìí náà ni ọba sọ̀rọ̀ níbàṣì pẹ̀lú tó níbàṣì pẹ̀lú ọ̀rọ̀ ṣẹ̀rí àlómù àbí ọ̀rọ̀ lóhà àrọ̀bíyà àbí ọ̀rọ̀ nípa kí ní ń ṣẹlẹ̀ láwùjọ ojú wo ni Islam ti dá sí àwọn ọmọ tí wọ́n jáde ní ẹ̀ka èyí nì àwọn ọmọ wọ́n jáde lẹ́ka tẹ́lẹ̀ tẹ́jì tí yìí wọ́n lé ní 50 alhamdulillah ẹ̀ka ìparí yìí àwọn ọmọ tí wọ́n ń parí bẹ́ àwọn mẹ́jọ ni ńlá mọ́ọ̀tì àwọn méje wọ́n dẹ̀ ní àkọọ́lẹ̀ tí wọ́n kọ ẹni alákọ̀ọ́kọ́ wọn àbẹ́ni tí ọlọ́run kádà agbórí máa ṣe àkọ́kọ́ ní bí ojú ewé ti mẹ́lọ́rùn Abdullah Abiola ó sọ̀rọ̀ nípa ọ̀kánmà àwọn àkọọ́lẹ̀ tàà ń lò ní ilé tí wá níbí tààmẹ̀sí nà ní yàtìl kàfàánì wádìí lọ gbẹ́tìrà yìí hànàlá ìfẹ́ láì wàlọ́ọ̀dì wàlọ́ọ̀dì ti n wà lọ ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn ọmọ èyí tí wọ́n ti ń kọ́ sí àìsí pẹ́tipẹ́tù ti fẹ́ẹ̀ tó ní ọdún mẹ́jọ sókè lọ́wádìí iṣẹ́ tó ṣe nìyẹn ọwà wádìí ń pẹ́ débi pé wàá sàlàyé àwọn ọ̀rọ̀ yìí wàá kọ àwọn olùyẹ jáde wàá sọ àwọn àlàyé tí mẹ́rin ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí Abdullahi Abiola ló ṣiṣẹ́ lórí ẹ̀ ọlọ́pàá bá bún afáràn lálùbáríkà nínú ẹni ẹni al-adad alìmúfúrọ́dá wàlìmọ́rọ́kàbà àtàwọn ọ̀rọ̀kùn àti ìwá fi lọ òǹkà náà nínú alìkọ̀ránì kẹrì àwọn ẹ̀rí tó pẹlẹ́gẹ irú òǹkà bẹ́ẹ̀ ẹ̀mẹ́dì lágbáwá lóǹkà àti lé òfin tó de òǹkà àti ìtaká kéèsẹ́ pé ìkàn sílẹ̀ ìmọ̀ sọ pé ìmọ̀ kan ka òǹkà wà ìmọ̀ ka tí wùí sì máa fi tó bá wù mí kún ní ẹgbẹ́ ìkà 12 ní ìdìkùnkà tó bá wù mí kún lẹ́gbẹ̀ẹ́ mo níra mi ikọ̀ gọ́ọ̀gì ní ìkùnkà mí tọ́lá kùnmí kú ń bá fún ní àwọn oníkẹ́ olóyè tí ìsàlàyé àti gbogbo alápapọ̀ ẹni ẹlẹ́kẹta àwọn sọ̀rọ̀ nípa orúkọ tí ẹ̀ Muhammad Jami Abdullah òun sọ̀rọ̀ nípa Suratul Mudaththir subhanallah Suratul Mudaththir yóò bá mọ̀ yá ayọ́ al-Mudaththir kún fa ń bí sọ́rọ̀ yìí àlàyé lórí ẹ̀ àti àwọn ìdájọ́ èdè lárúbáwá tó rọ̀ ma lọ sàlàyé lórí ẹ̀ wà bẹ́ sàlàyé ní sàlàyé ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ fún wa pé ọlọ́run lo àyà yìí tó gbà lérò pẹ̀lú àyà yìí bó ṣe lò níyìn ìdájọ́ ìdájọ́ báyìí ní fún wa wà lọ sàlàyé àwọn akẹ́kọ̀ọ́ wa ẹlẹ́kẹrin ó kọ̀ tí wá mẹ́jẹ́ rọ̀ ìhádẹ́tò sọ́ọ̀lẹ̀ obìnrin ni olùgbìyànjú púpọ̀ ni pẹ̀lú àgbọ́yé tàníìdì ní wípé ìwọ lọ sẹ́lẹ̀yé nípa tó níbàṣe pẹ̀lú àwọn àdájọ́ tó níbàṣe pẹ̀lú obìnrin nígbà tí máa ń ṣe àìlà lọ́wọ́ àwọn àdájọ́ tó níbàṣe pẹ̀lú obìnrin nígbà tí máa ń ṣe àìlà lọ́wọ́ àti ìgbà tó bá wà ní ìwà ní ipò olóyún àti gbogbo àwọn ìwádìí àtàwọn ìbéèrè ẹ̀sìn tó lọ́mọ́ra ǹjẹ́ ọ́ sọ́nú kí ni tí ẹ̀sìn sọ kí ni táwọn olùmọ̀ sọ nípa pé tí yàn bá gbúrò pé kí ní ìfẹ́ mọ̀ nílá àbí yáà kí ní ìníyà ìlà bóò láṣe kí ni tí àwọn olùmọ̀ ti dá sí tipẹ́tipẹ́ kí ni tí ìwádìí ìjìnlẹ̀ òdí òmìnà sọ ń páẹ̀ lọ́kọ̀ọ̀rọ̀ páẹ̀ nítọ́kọ̀ọ̀rọ̀ páẹ̀ yẹ láàrin wa lónìí èmi ọ wà ní Nàìjíríà ìwọ ọ wà l'Amẹ́ríkà ìwọ ní ibi tó bá wà ní Egypt ìwọ wà ní Libya kí ni ojú tí Islam fi wo kájọ sàtẹ́pọ̀ ní kájọ bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ipa èyí tí ń kó láwùjọ wa ìtàn fi ń sọ̀rọ̀ ìfóònù láàrin ìgbà àti ẹ kí ni tó kó ipa dáadáa àtàrídà rẹ̀ afáwọ ẹni ẹlẹ́ẹ̀kejì ìlànà àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam kọ̀ọ̀kan àti ìgbàgbé àwọn èèyàn lórí abọ́rin yìí eléyìí lè ṣókí nípa nǹkan tí àwọn àfà yìí kọ nípa ẹ̀ kí ìjáza pé tó ọkọ́ tí tó ọkọ́ lálàáfíà tó yé ìtẹ́lẹ̀ sáfẹ́fẹ́ wá sọ tó sọ tí wọ́n bọ́ ọkọ́ ní àbọ́ kọ fún rẹ̀ ibi tí àtó ṣe tọ́ kọ síbẹ̀ síbẹ̀ ló gbé jáde náà gbogbo àwọn ìwádìí alhamdulillah àwọn wọ̀nyí ṣe ọlọ́run sì fún wọn ní ìgbégbá orókè lórí agbẹ́nita sọ̀rọ̀ ìdí ń bẹ nínú ìwé tí mo mú lọ́wọ́ yìí nìyẹn alhamdulillah wọ́n ní bí bí lágbájá ọ̀bá ti ná yìí rẹ̀ in tí wọ́n náà kọ́ tó ṣe wàhálà lórí ẹ̀ ọyẹ kí wọ́n ló lè ná yìí nǹkan rẹ̀ àtàwọn ẹbí tó kó wá àti fábílì tó kó wá èyí wọ́n ní ó bí ilé kéwú pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn àfáà nípa pé iṣẹ́ yìí ọ̀bọ̀dọ̀ lọ bẹ́ẹ̀ lásán ìgbìyànjú àwọn ọmọ èyí ṣe ọlọ́wọ́kọ́bá ẹ̀sán ìgbìyànjú wọn lọ́dọ̀ ọlọ́run dìgbà àmọ́tòun àti bẹ́ẹ̀ ìyá máa ń ṣe okúṣẹ́ Eh, wọ́n ní okúṣẹ́ ní mérí ìṣẹ́yà àwọn ẹ̀yìn gbìyànjú orúkọ orúkọ orúkọ ẹ̀fún lórúkọ orúkọ àwọn ọmọ Inshallah ní sókí tó nígbà ti pẹ̀lú ìwé tí mẹ́lọ́wọ̀ mi jẹ àti àwọn agbọ́nrin àti àwọn ẹ̀ka tí ó wà ń bẹ̀ insha Allah ta'ala lórí àkókò ìrun ta fi wà ń bẹ̀ báyìí gẹ́gẹ́ bí mùsùlùmí ta gbọ́dọ̀ gbìyànjú láti ké alámọ̀rí ayé ọkọlu alámọ̀rí alìkẹ́ ọmọ wa ọ̀hùn ní pé insha Allah a fi agbẹ̀mẹ̀ fún kalẹ̀ báyìí láti lọ di kẹrùn àwa padà wá ìṣẹ́jú díẹ̀ الله وسلم على حبيب مصطفى محمد وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله ibi wọ́n tàà tilẹ̀ pé wọ́n ní ẹni tí olùgbà akẹ́kọ̀ọ́ tó wá fẹ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ tí ó lọ sí síwájú ní ẹni tí olùgbà akẹ́kọ̀ọ́ lọ́wọ́ rẹ̀ tí ó lọ sí síwájú